èmi yóò kó kìkì rẹ olúwa ìwọ ni ó dá mi nídè ìwọ ni kò jẹ́ kí ọ̀tá yọ mí ògo ní forúkọ rẹ ìyìn ọlá o ìyìn ọlá ògo ni fún ọ agbára àti pàjẹ tirẹ ẹgbẹ̀rún àwọn kò tó yàn àwọlẹ̀ àjùbà rẹ ìbà rẹ ni màá fi gbogbo gbogbo ọjọ́ ayé mi jú lójoojúmọ́ Elédùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé ọba tó lọ kọrin kése àrí ìró àlá alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tí ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọmọ ẹ̀ nínú òfin ayé ọba mi alágbára tó ń gba aláìlágbára gbà lọ́wọ́ alágbára ayé ayérayé ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ elédùnmarè àkìkìtàn olórúkọ ẹgbàágbèje ah tí n bá ní kí n máa kí bàbá yìí mélòó ni mo lè kà mélòó ni mo lè sọ mélòó ni mo mọ̀ nínú orúkọ rẹ̀ ọba tó ń jẹ́ ká lọ ní gbogbo ọjọ́ ọba tó jẹ́ ká lọ lọ́sẹ̀ tó kọjá tó tún jẹ́ ká padà wá láyọ̀ àti ní pípé ara lọ́sẹ̀ yìí ògo ni fún orúkọ rẹ̀ èmi yóò kó kìkì rẹ títí ayérayé bẹ́ẹ̀ ni Ògo Ìgbàlà pẹ̀lú Ayọ̀ ń gbénú lẹ́tọ̀ tó tún gorí ọpọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín nílé iṣẹ́ tẹlifíṣàn Orísun ẹ mọ̀ pé tẹ bá ti rójú yìí kẹ mọ̀ pé ó tún ti gbèdé lórí Ògo Ìgbàlà nìyẹn lọ́jọ́ tòní mo lérò pé ẹ ti bá wa gbádùn abala àkọ́kọ́ wa ti abala ìyìn àti ọpẹ́ ah, níbi tá a ti mú ju ayọ̀ tá a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wò ó bá a bá jójójójójó kan yín yín yín yín yín kò ní kó kúrò níbi tó wà kò ní orúkọ rẹ̀ padà gẹ́gẹ́ bí ọlọ́run kò ní kó má jẹ́ ọlọ́run mọ́ tá a bá sì kọ̀ ta láàyín tá à ń wò gbọ́n ara wa là ń ṣe kò yí orúkọ rẹ̀ kúrò kò mú kúrò kò dẹ̀ fi kún nítorí pé ọlọ́run ni yóò máa jẹ́ títí ayé ráyé àìnípẹ̀kun tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ ń bá wa pàdé lórí ètò lélẹ́yìí bá a ṣe máa ń ṣe rèé Ògo Ìgbàlà jẹ́ ètò tó kún fún ìmísí ọ̀rọ̀ mímọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí láti ìtẹ́ ọ̀run wá tá a máa mú wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín tẹ́ máa ń bá pàdé tá a sì máa mú omi ọgbọ́n lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí lẹ ti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn atọ́kùn ètò tí wọ́n máa mú àwọn àlejò wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ní ṣísẹ̀ntẹ̀lé bákan náà àwọn olórin ẹ̀mí kí lóhun tẹ̀ ń ṣe nínú ìjọ tẹ̀yìn ẹ fẹ́ ṣe revival ni ìsọjí ni àjọ̀dún ni gbogbo nǹkan kíkọ́ tẹ bá ń ṣe pátápátá nílé ìjọsìn yín ẹ kàn sí wa nílé iṣẹ́ tẹlifíṣàn Orísun pàápàá jùlọ lórí ètò Ògo Ìgbàlà pàápàá jùlọ lórí Ògo Ìgbàlà pẹ̀lú Ayọ̀ǹgbénú àmọ̀bà hmm, yín tẹ̀ sáfẹ́fẹ́ lónìí ní abala tá a wà yìí láti máa mú sáàmù èyí tá a fi máa rin ìrìn àjò ọ̀sẹ̀ ìrìn àjò oṣù sáàmù ibo là ń lọ lónìí kí n tó mẹ́nuba sam yétúndé adéòsì adéyẹmọ lórúkọ tèmi bẹ́ẹ̀ bá pè mí láyọ̀ ń gbénú dédé ara mi ló ṣe èmi lọ́mọ wọn lóǹdó òkè àgbẹ̀ àkókò àyà wọn lẹ́kìtì ẹ bá mi ké sára alẹ́ ẹ ké sérò ọ̀nà kájọ rìnrìn àjò sáàmù tọjọ́ tòní níbi tá à ń rìnrìn àjò lọ ẹ bá mi gbé bíbélì yín lọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí orin dáfídì orin dáfídì thirty dáfídì ẹsẹ̀ orí ẹ̀ ọgbọ̀n ẹ jẹ́ ká mú láti ẹsẹ̀ kínní ó ní èmi yóò kó kìkì rẹ olúwa èmi yóò kó kìkì rẹ olúwa nígbà tí onísáàmù tó jókòó tó ti wo gbogbo ohun ribiribi tí adẹ́dà ṣẹ̀dá ti ṣe láyé ẹ̀ ó wò pé èmi nílò láti kó kìkì olúwa èmi yóò kó kìkì olúwa ìyẹn ni wípé bá a bá ti ń kó kìkì olúwa ó ti ṣe dandan kó máa ṣe ohun ọ̀tun nínú ayé wa kó máa dá ìdè kó sì máa polongo wa sí ẹ jẹ́ ká tẹ̀síwájú nítorí ìwọ ni ó gbé mi lékè ṣẹ̀rí nígbà tí olúwa ṣe oore tán fún onísáàmù yìí nítorí pé ọlọ́run ti ṣẹ́gun fún ló ṣe é ní pé nítorí ìwọ ti gbé mi lékè ìjẹ́ olúwa ti gbé ọ lékè bí tiẹ̀ bó tẹ̀ jẹ́ pé ó ní kankan tó ń re lọ́wọ́ ọlọ́run fi ìgbàgbọ́ sọ wípé èmi yóò pọ́ kìkì rẹ olúwa nítorí pé ìwọ ti gbé mi lékè tí ìwọ kò sì jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí ọ̀tá ò lè yọ̀ mí ọ̀tá ò lè yọ̀ ọ́ nítorí pé o pókìkí olúwa nítorí pé olúwa ti ṣetán láti dúró tì ọ́ nítorí pé atinilẹ́yìn ojú má tì ní òun ni ọlọ́run wa ọba ayọ̀ olúwa ọlọ́run mi èmi kígbe pè ọ́ ìwọ sì tún mú mi lára dá hmm. ẹni tó bá ń ké pe olúwa olúwa ò lè wò níran àfi tó bá pa ẹnu rẹ mọ́ nìkan ni kìkì kò ṣàjẹ́ kí gbogbo àwáwí rẹ kó máa jẹ́ wípé òun ké sí adẹ́dá àṣẹ̀dá rẹ ẹsẹ̀ kẹta olúwa ìwọ ti yọ ọkàn mi jáde kúrò nínú isà òkú ìwọ sì pa mí mọ́ láàyè kí èmi kí ó má bàa lọ sínú ihò kí ni ihò tí onísáàmù ń sọ olúwa pa ọ́ mọ́ láàyè láàyè ara rẹ kí ìwọ kí ó má bàa wà nínú ihò kí ni ihò oríṣiríṣi nǹkan ló lè jẹ́ ihò èyí tí ẹ̀dá ń kọjú àìróúnjẹjẹ àìlówó lọ́wọ́ káná kan tán ká tó rí mi àkéte àìsàn àkéte àìlọ́kọ àkéte àìrọ́mọ mo pa ní àṣẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí gẹ́gẹ́ bí ìríjú àti ikọ̀ ọlọ́run ọ̀gá ògo gbogbo ihò àti kòtò èyí tó lè wà tàbí èyí tí ọ̀tá fẹ́ jù ọ́ sí lórúkọ Jésù pẹ̀lú bí ó ṣe ń kó kìkì olúwa ọwọ́ ọ̀tún agbára ọlọ́run kó fún àyọ jáde nínú ẹ̀ lórúkọ Jésù hallelujah ó ní kọrin sí olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀ ẹ má ya láìmoore ẹ má gbàgbé oore tó ti ṣe fún yín ìwọ ṣáà máa kọrin sí i ní kíkankíkan ó ní nítorí pé ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́ ní ojú rere rẹ̀ ìyè gbé wà bí ẹkún pẹ́ di alẹ́ kan ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ kò sí bí ẹkún yẹn ṣe lè pẹ́ tó mo sọ fún yín ní orí ètò yìí pé a ní abala ìjẹ́rìí sí agbára Ọlọ́run a ti ń gbọ́ àwọn ìjẹ́rìí kan tó jẹ́ wípé wọ́n ti ń sunkún ọjọ́ pípẹ́ ọjọ́ ti pẹ́ ọdún ti pẹ́ wọ́n ti ẹnu ẹ̀gàn ti pọ̀ nínú ayé wọn ṣùgbọ́n nígbà tí òwúrọ̀ máa dé ah! òwúrọ̀ yẹn ó pẹ́ lójú ọmọ ènìyàn ni ṣùgbọ́n nígbà tí òwúrọ̀ bá máa dé ó máa gbàgbé gbogbo ìgbà tó ń sunkún nítorí pé ìwé mímọ́ sọ ó tún fi ń dá wa lójú nísìnyí wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan dandan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ ìlérí Ọlọ́run ni kì í sí ìyẹ̀ láyéláyé àti nínú àlàáfíà mi èmi ní ipò mi kì yóò padà láéláé olúwa nípa ojú rere rẹ ìwọ ti mú òkè mi dúró ṣinṣin nígbà tí ìwọ pa ojú rẹ mọ́ ẹnu yọ̀ mí ah nígbà tó bá di pé wá bóyá wá ṣe àwọn nǹkan kan tó wá dàbí pé ojú olúwa ti fẹ́ kúrò lára wa tá à ń retí nǹkan kan tá ò rí ìgbà àbí tá à ń wo nǹkan kan láti bọ́ sí tí ò bọ́ sí ó wá dàbí pé ojú olúwa pàdé àwọn ọ̀tá wa fẹ́ máa yọ̀ wá irọ́ kìkì kí wọ́n ṣáà máa kó kìkì olúwa wípé olúwa gbà mí ní àgbàtán nítorí pé òkìkí rẹ òun ni èmi ké pè ó tún wá ní èmi kígbe pè ọ́ olúwa àti sí olúwa ni èmi ń bẹ̀bẹ̀ gidigidi èrè kí ni ó wà ní ẹ̀jẹ̀ mi nígbà tí mo bá lọ sínú ihò hmm. erùpẹ̀ ni yóò máa yàn ọ́ bí òun yóò máa sọ̀rọ̀ òtítọ́ rẹ bí nígbà tí mo bá ti kú òkú tó ti kú kò lè yìn ọ́ ó Jésù torí pé mo wà lèmi ṣe máa yìn ọ́ ó bàbá onísáàmù yẹn wá sọ fún Ọlọ́run pé nígbà tó o bá tiẹ̀ kúkú gbà mí olúwa ṣé nígbà tí mo bá kú ṣé nígbà tí mo bá lọ sínú ihò ilẹ̀ ni màá máa sì ọ́ ni ni màá máa kọrin sí ọ ni nítorí náà nítorí oore tó o ti ṣe fún mi olúwa èmi kó kìkì rẹ èmi yìn ọ́ èmi kan sáárá sí ọ orí kẹwàá títí dé ìparí báyìí gbọ́ olúwa kí o sì ṣàánú fún mi olúwa ìwọ máa ṣe olùrànlọ́wọ́ mi olùrànlọ́wọ́ ó ní olúwa máa ṣe olùrànlọ́wọ́ mi nítorí pé olúwa ti ń ṣe olùrànlọ́wọ́ ẹ̀ lọ olùrànlọ́wọ́ wo lo nílò bàbá màmá ẹ̀gbọ́n àbúrò olùrànlọ́wọ́ wo lo nílò ọkùnrin ayé kan ló ń rò pé ó lè ṣe gbàgbé ẹ̀ bàbá ẹ̀yà olówó kan ló ń rò pé ó lè ṣe gbàgbé ẹ̀ olúwa ni olùrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ láti òkè wá òun ló máa ràn ẹ́ lọ́wọ́ ìjẹ́ mo tún pa àṣẹ yẹn ní wákàtí àti ọ̀wọ̀ yìí gẹ́gẹ́ bí ìríjú àti ikọ̀ ọlọ́run ọ̀gá ògo gbogbo ìrànlọ́wọ́ èyí tó nílò níbi ìjókòó rẹ yẹn èyí tó ń retí èyí òun retí ọmọ láti lóyún ni lórúkọ jésù ìrànlọ́wọ́ tó nílò lórí iṣẹ́ rẹ lórí àwọn ọmọ rẹ ẹ èyí tó ń fún ẹ tó ń po ọkàn rẹ rúdúrú yẹn ìrànlọ́wọ́ lo nílò níbẹ̀ lórí iṣẹ́ tó ń wá ní lórí ọ̀rọ̀ ajé rẹ mo pa ní àṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé gbogbo ìrànlọ́wọ́ èyí tó nílò ní wákàtí àtọ̀ ó yá bẹ̀rẹ̀ sí ní gbà lórúkọ Jésù bẹ́ẹ̀ ni àwọn ọ̀run ti fi òun tẹ̀tẹ́ ó wá ní ìwọ ti sọ ìkáàánú mi di ijó fún mi àwọn olóyìnbó máa ń pè kọ́kọ́ ní self pity nígbà tí gbọ̀ngàn fúnra rẹ tó bá wúrẹ̀ wá ní àwọn ah, máa ṣe ó ayé mi ṣe wá dà báyìí ó ṣe wá burú fún mi báyìí ó ṣe wá tọ́ fún mi báyìí ìkáàánú olúwa wá sọ ọ́ di ijó ó wá bẹ̀rẹ̀ sí ní jó ó ní nígbà tí ẹ̀ a bá dá ìkó lọ sí òní padà ìwà wá dàbí àwọn tó ń ṣe kíni tó ń lá olúwa yóò sọ ìkáàánú rẹ di ijó fún ọ lórúkọ jésù ìwọ ti bọ́ aṣọ ọ̀fọ̀ mi kúrò ìwọ sì fi ayọ̀ dì ní àmùrè nítorí ìdí èyí ni kí ògo mi kí ó lè máa kọrin sí ọ kí ó sì máa ṣe dákẹ́ olúwa ọlọ́run mi èmi ò máa fi ìyìn fún ọ láyé àti láéláé hallelujah ògo ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú ayọ̀ ń gbénú ẹ kalẹ̀.